نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه ومن اهتدى بهدي أما بعد أيها الإخوة أيها المستمعون الكرام فإن الله سبحانه وتعالى قد هيأ لعبد هيأ لعبد المؤمن لمواجهة جميع الصعوبات والتحديات التي تختنق طريقه وتعرقل سيره وتتطاول على عزته وكرامته وزوده بسلاح فتاك لا يفنى ولا ينفد ولا يستطيع أحد سلبه منه ولا شك بأن جميع البشر تعتريهم بعض العقبات والصعوبات في بعض الأحيان وكل يلجأ إلى أمر من الأمور من الأمور عنداده في مثل تلك الأهل إما سلاح مادي إذا ما دعت إليه ضرورة أو غيره سواء من المحسوسات عندما صرف عقله عن التفكير سواها أو غير المحسوس عند أرباب الشعورة والدجل وجميع هذه الأشياء قد تقول صاحبها حال شدة شدة احتياجه إليها بخلاف المؤمن الذي لم يمنعه ربه من استخدام الأصلاف المادية وإنما منعه من الركون والاعتماد والذل والسجود لأحد سواه وأمره أن يكون عزيزا رفيع النفس مؤمنا بما قضاه الله عليه فلا أحد يملك كشف الضر عنه سوى الله ولا رد منع ومنع ومنع الخير عنه مما إذا ما أراد الله سبحانه كما في وصيته صلى الله تعالى وسلم لابن عباس رضي الله تعالى عنهما حين قال له يا غلام احفظ الله يحفظك احفظ الله تجده تجاهك إذا سألت فاسأل الله وإذا استعنت فاستعن بالله واعلم بأن الأمة لو اجتمعت بأن الأمة لو اجتمعت على أن ينفعوك بشيء لم ينفع لم ينفعوك إلا بشيء قد كتبه الله لك ولو اجتمعت على أن يضروك بشيء لم يضروك إلا بشيء قد كتب الله عليه رفعت الأقلام وجفت الزهر ولذا فقد تجلت صور تطبيق مفهوم هذا الحديث الشريف في أمثال خبيب رضي الله تعالى عنه حين غدر به الكفار وأثروه وعرضوه للقتل وقالوا لا أتحب أن محمدا مكانك فقال لا والله العظيم ما أحب أن يقضيني بشوكة في قدمي ومن تأمل كتب التواريخ والسير وجد فيها عجبا من هذا وأمثاله وفيه تظهر حقيقة تلك القوى التي أودع الله سبحانه وتعالى في تلك النفوس وترى تلك القوى في نفوس الأجيال بعدهم حتى إن أحدهم تأثره الروم ومعلوم من أن أولى الناس يذل هو الأصيل غير أن الإسلام غير أن الإسلام ربى في معتنقي عزة النفس حتى في تلك المواضع ويقول حين رأى حمامة كانوه بالقرب منه وهو في, في الأصل أقول وقد ناحت بقرب حمامة أيا جارة هل تشعرين بحالي إلى أن قال أيضحك مأسور وتبكي طليقة ويسكت مهزون ويندب صالي لقد كنت أو كنت أولى منك لقد كنت أولى منك بالدمع مقلة ولكن دمعي في الحوادث غالي لقد كانت دموعهم في حال الحوادث والأزمات غالية أما بين يدي خالقهم فرقيقة رحمكم الله تعالى أما السلاح الذي زود الله به المؤمنين من عباده فإنه سلاح معنوي إنه الدعاء دعاء الله سبحانه والتضرع إليه وصدق الالتجاء إليه إنه سلاح مجرب ولا يملك أحد دفعه لا يملك أحد دفعه أو قلبه إنه سلاح أمرنا الله سبحانه بالتزود به في غير ما موضع من كتابه فقال تعالى وقال ربكم ادعوني أستجب لكم وقال وإذا سألك عبادي عني فإني قريب فإني قريب أجيب دعوة الداعي إذا دعان وقال واسألوا الله من فضلك وفي حديث القدسي في صحيح مسلم يقول الله تعالى يا عبادي كلكم جائع إلا من أطعمته فاستطعموني أطعمكم يا عبادي كلكم عار إلا من كسوته فاستكفوني أكفكم أكفكم يا عبادي كلكم ضال إلا من هديتم فاستهدوني أهدكم يا عبادي إنكم تخطئون بالليل والنهار وأنا أغفر الذنوب جميعا ولا أبالي فاستغفروني أغفر لكم وفي الحديث الذي رواه أحمد والترمذي وغيرهما يقول صلى الله تعالى عليه وسلم ليس شيء أكرم على الله من الدعاء وذلك لما فيه من إظهار الفقر والعجز والتذلل والإقراف بقوة الله عز وجل وقدرته وهو سبحانه يحب تذلل عبيده بين يديه وسؤالهم إياه وطلبهم حوائجهم منه وشكواهم إليه وكل يغضب يغضب عند اتسارك سؤالا إلا الله سبحانه فإنه يغضب وكل يغضب عند اتسارك سؤالا إلا الله سبحانه وتعالى فإنه يغضب فإنه يغضب إذا لم تسأله كما قيل الله يغضب إن تركت سؤاله وترى ابن آدم حين يسأل يرضه ومن تأمل الكتاب والسنة علم أن للدعاء تأثيرا عجيبا فهذا هو نوح وهود وصالح ولوط وموسى عليهم الصلاة والسلام دعوا ربهم بإهلاك من لم يؤمن من قومهم فأهلكهم الله استجابة لدعوة الداعي منهم وهذا زكريا عليه السلام يسأل الله الولد بعد أن بلغ من العمر هو وزوجته مبلغا لا يعد من مثله رجال فيستجيب الله له ويهبه يحيى عليه السلام وهذا يونس عليه السلام أيضا يركب في سفينة ويدركها البر ويقترن من فيها على إلقاء أحد إلقاء أحدهم حتى يخف الحمل عنها فتقع القرة على يونس عليه السلام وعندما القوم ابتلاه حوت كبير ابتلاه حوت كبير وعندما تجشته ظلمات الثلاث ظلمة الليل وظلمة القاء البار وظلمة بطن حوت ينادي ربه تعالى الذي لا ينزع عنه مثقال ذرة فيناديه من قلب أحس بأنه لا ينجيه مما أصابه إلا مالك الأملاك فيصرخ قائلا لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين فيأمر رب الحوت الحوت بإلقائه على ساحل البحر ويأمر شجرة أن تنبت عليه وتظله بورقها بعد أن تأثر جسده بما أصابه ولذا جاء في الحديث الصحيح الذي رواه أحمد والترمذي وغيرهما أنه صلى الله تعالى عليه وسلم قال دعوة بالنون أي دعوة يونس عليه السلام إذ ادعى وهو في بطن الحوت لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين فإنه لم يدعو بها رجل مسلم لم يدعو بها رجل مسلم في شيء إلا استجاب الله له وكما أن القرآن ذكرت ذكرت فيها هذه الوقائع التي استجاب الله فيها دعاء من دعاه فقد وردت وردت السنة لذلك أيضا كما في دعائه صلى الله عليه وسلم على الذي أكل بشماله عندما أمره بالأكل بيمينه فقال لا أستطيع ما منعه من ذلك إلا الكبر قال صلى الله تعالى وسلم لا استطعت فشلت يده وكما في دعائه صلى الله عليه وسلم في غزوة بدر وغيرها وقد كان صلى الله تعالى عليه وسلم دعا لبعض أصحابه أن يستجيب الله دعاءه فكان كذلك ومن سعد بن أبي وقاص وسعد بن زيد رضي الله تعالى عنهما فأما سعد بن أبي وقاص ففي الصحيحين أن أهل الكوفة شقوا سعدا إلى إلى عمر رضي الله تعالى عنه فعزله والتعمل عليه أمنارا وشكوا يعني بعدا حتى ذكروا أنه لا لا يمكن يصلي فأرسل إليه فقال يا أبا إسحاق إن هؤلاء يظنون أنك لا تمكن تصلي قال أما أنا والله فإني كنت أصلي بهم صلاة رسول الله صلى الله عليه وسلم ما أقرم عنها ما أقرم عنها أصلي صلاة العشاء فأركض في الأوليين وأحب في الأخريين قال ذلك الظن الظن بك يا أبا إسحاق فأرسل معه رجلا أو رجالا إلى الكوفة فسأل عن آل الكوفة ولم يد ولم يدع مسجدا إلا سأل عني فكانوا يثنون عليه معروفا حتى دخل مسجد بني عبد فقال رجل منهم يقال له أسامة ابن قتادة يكنى أبا سعدة قال أما إذا نجدتنا فإن سعدا كان لا يسير بالسرية كان لا يسير بالسرية ولا يقسم بالسوية ولا يعدل بالقضية قال سعد أما والله لأدعون بثلاث اللهم إن كان عبدك هذا كاذبا قام رياء وطمع فأطل عمره وأقل فقره وعرضه للفتن وكان بعد إذا سئل يقول شيخ كبير مفتون أطلبتني دعوة سعد قال عبد الملك بن أمير راوي الحديث فأنا رأيته بعد فقد سقط حاجباه على عينيه من الكبر وإنه ليتعرض للجواري في الطرق يجنبهن وأما سعد بن زيد رضي الله تعالى عنه ففي الصحيحين أيضا أنه خاصمته أروى بنت أوس إلى مروان بن الحكم وادعت أنه أخذ شيئا من أرضها فقال سعد أنا كنت آخذ من أرضها شيئا بعد الذي سمعت من رسول الله صلى الله عليه وسلم قال ماذا سمعت من رسول الله صلى الله عليه وسلم قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من أخذ شبرا من الأرض ظلما سوقه إلى سبع أراضين فقال له مروان لا أسألك بينة بعد هذا أي بعد الذي قلته فقال سعيد اللهم إن كانت كاذبة فأعمي بصرها أي فاجعل أعمى فأعمي بصرها واقتلها في أرضها قال فماتت حتى ذهب بصرها فما ماتت حتى ذهب بصرها وبينما هي تمشي في أرضها إذ وقعت في حفرة فماتت وفي رواية لمسلم عن محمد بن زيد ابن عبد الله ابن عمر أنه رأى أمياء تلتمس الجدر تقول أصابتني دعوة سعيد وأنا مرت وأنها مرت على بئر في الدار التي خاصمته فيها فوقعت فيها فكانت قبرها فإن قال قائل ما فائدة الدعاء إذا كان المدعو به قد قدر لي فهو سينالني سواء دعوت الله أو لم أدعو فالجواب أن يقال له بقي في اسم ثالث لم تذكره وهو أن المدعو به قدر لكن بسبب فإن فإن وجد سببه وجد ما ترتب عليه وإن لم يوجد سببه لم يوجد فهو كالشبع والري وحصول الماء والولد فإن كان الشبع والرزق والمال والولد قد كدرت لك فلا بد من بطولها أكلت أو لم تأكل وشربت أو لم تشرب وسعيت للمال أو لم تسعى ووافئت الزوجة أو لم تطع فعليك أن تمتنع عن السعي لها فهل يقبل هذا عاقل؟ لا يقبل بل إنك تجد الجواب الجميل بأنها قدرت لكن بسبب الأكل والشرب والسعي والغافل وهكذا يمكن يمكن أن يقال في المدعو به أن الله قدره لك بسبب دعائك فإن دعوت فإن دعوت وكان أمرا مقدرا حصل لك ما قدر وإلا عوضك الله عنه صلى الله تعالى بن محمد وعلى آله وصحبه وسلم نسأل الله سبحانه وتعالى أن يجعلنا من استجاب دعوة fún wa ọba tí ó ní ẹ̀yìn tó pọ̀ tí ẹ̀yìn dé òpin rẹ̀ táà gbogbo ìgbà àtàkóríjì rẹ̀ tí a sì ń wá ìsọsí ọ̀dọ̀ rẹ̀ níbi aburú ohun tá a ṣe àbí ìtò sínú ọkàn wa ó lè rántí oríṣiríṣi wa jáde padà. ẹni ewu tọ́lọ́ ń bá fi mànà náà ló mànà ẹni tó bá fi nù ló nù ọlọ́run kó sọ wá lẹ́ni ìmànà kó má sọ wá lẹ́ni àlù. mo jẹ́rìí pé ọ̀kan ṣoṣo bí olórogún ni àti káàdé wa Muhammad sallallahu alaihi wasallam mẹ́rù rẹ̀ òṣìṣẹ́ rẹ̀ ni. bẹ́ẹ̀ náà ni mo sọ̀rọ̀ fáwọn aráalé Ànábì wa sallallahu alaihi wasallam àtàwọn àṣàbù rẹ̀ àti gbogbo ẹni nínú nǹkan tí ó jẹ́ àládà ọmọ ènìyàn òní ká máa wá ojútùú sí ìṣòro àbí àkọ́kọ́ ká máa fara kí ìṣòro nínú ayé ìgbẹ́ni bí ó lògbà tó pẹ́ nínú tẹ̀lé yìí tí ò ní fara kí n tọ́lọ̀ torí ẹ̀ tó torí ẹ̀ dá ìsẹ̀mí dánú lọ́wọ́ yìí àfi ẹni tó wá tọ́lọ̀ òjò dúró lókù ẹni tó bá pẹ́ ń bẹ̀ yóò fara kí gbogbo tọ́lọ̀ ń dá sínú ilé ayé nínú ẹ̀nì ìdùnnú nínú ẹ̀lẹ̀ ìbànújẹ́ nínú ẹ̀nì ìṣòro nínú ẹ̀nì ìdẹ̀kùn tó bá ti wá tó bá wá dìgbà táwọn nǹkan yìí ń ṣẹlẹ̀ oríṣiríṣi ọ̀nà àbí ojútùú táwọn èèyàn lérò ló ń bẹ lọ́wọ́ oníkálukú. kótó di pé àgbọ̀ ìsìlámù débi tó dé yìí pàápàá jùlọ àwọn bàbá wa tí àwọn tó tún jẹ́ bàbá fún wa tí wọ́n wà níbi ìkàlẹ̀ lónìí àwọn lè sọ àwọn tó jẹ́ pé ìgbà tí ayé àbí àwùjọ ìdúdú tó dúdú ní dúdú tó kọjá àlà tá a fẹ́ lè sọ pé ìsìláàmù kan wà ń bẹ̀bí aláìsí yóò kàn wà pẹ̀lú orúkọ rẹ̀ ni àwọn lè sọ wọ́n lè ka ìmọ̀ iye oríṣiríṣi ọ̀nà táwọn èèyàn ń gbà wá ojútùú tí tó bá dé bá wọn kódà nígbà tí wọn bá ń dùn tí wọn bá fẹ́ dúpẹ́ kì í fọlọ́ ni wọ́n máa pè ọpẹ́ fún nígbà tó ní ojú dúdú ju báyìí lọ bó tó ẹ̀ jẹ́ pé gbogbo tá à ń sọ iná ló ti sẹ́kù dì sí ṣùgbọ́n nígbà kan ó burú ju báyìí lọ àìmọye ń dúpẹ́ fésù àtòsà tó jẹ́ kọ́lọ̀ ní dúpẹ́ fún nìyí àìmọye tó wá ojútùú sí nira tó dé bá lọ́dọ̀ Ṣàngó àbọ́yá tó jẹ́ pé Allah nìkan ló ń pè lónìí nínú ayé kan náà tó ti lùgbà yẹn kọjá ṣùgbọ́n tó ti dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ìgbà kan wà tó jẹ́ àti kó jẹ́ pé gbogbo wọn láwùjọ mi dá wà nǹkan mi nǹkan mi ni wọ́n dúpẹ́ fún àmọ́ bàbá wa yìí wọ́n ti wọ́n lè sọ̀tà àgbà náà ṣùgbọ́n ẹ jẹ́ ń wá àpèjúwe kan nígbà kan. àwọn Yorùbá tán bá fẹ́ já ẹnìkan lógun tán bá fẹ́ já ẹnìkan lógun lógun kọ̀kọ̀ tí èsì pé ogun pa wọ́n pọ̀ wọ́n sígun lọ bára wọn wọ́n máa ń jagun láti ibi tán wọ́n máa ń jà láti ibi tán bá wà máa fi irinṣẹ́ ìṣúránṣẹ́ sẹ́nìkan tí ó sì ṣe ṣùgbọ́n tọ́lọ́ máa fẹ́ ni wọ́n lé wà ń bàdàn kí wọ́n máa pèèyàn lógbómọ̀ṣọ́ pé tó bá sì ti dáhùn nígbà abẹ́kọ́ máa ṣe nìyí yóò sì ṣe tọ́lọ́mbà bí wọ́n ti ń pè yẹn kó sì máa wọnú bẹ́ẹ̀ straight yóò sì rí bẹ́ẹ̀ tọ́lọ́mbà pé ẹ gbọ́dọ̀ má fi tọ́lọ́mbà pé fún torí pé orúkọ àwọn olóògùn padà di ọ̀kan náà àwọn ẹlẹ́bọ̀ tòun fẹ́ gbé agbára fún ẹni tọ́lọ́run wà gbàgbára fún nìyẹn bá fẹ́ torí wọ́n sọ bẹ́ẹ̀ fẹ́ náà tí ó o kò sì jáde nínú yàrá rẹ̀ wọ́n ti sọ fẹ́ lómi pé kó máa wọ́n gbó lọ ó sì kọ́ rí inú gbó lóòótọ́ kí ló fa tọ̀hún tó fi rí bẹ́ẹ̀ pé ló fa ilé ìtí òbí rí bẹ́ẹ̀ ló jẹ́ pé tọ́lọ̀ ń bá fẹ́ tẹ́lẹ̀ èyí tí wọ́n sọ bẹ́ẹ̀ fún tí ò rí bẹ́ẹ̀ òun náà ti ti babaláwo ká sọ pé bóyá òun náà gbówó ọlọ́run ni ò fẹ́ bẹ́ẹ̀ fún ní ìdàkejì ọ̀nà kan nìyẹn inú ọ̀nà tí Yorùbá máa ń lò wọ́n lè sọ pé àgbélépọ̀tá àbí kí wọ́n pè ní nǹkan míì nígbà míì wọ́n lè dira ogun tí wọ́n lọ fèsì ara wọn wọ́n sọ àdó wọ́n sọ jàpá wọ́n sọ owó ẹyọ wọ́n gba wọ ẹran wọ̀ ó lè jáwọ́ ẹkùn ó lè jáwọ́ àgùntàn àfẹ́kùbọ̀ bẹ́ẹ̀ náà gbogbo àná ìlànà tá láwùjọ wa lónìí ṣùgbọ́n nígbà tán bá gbogbo tó gbéwọ̀ yẹn ó dájú pé òun ó lọ òun ó bọ̀ torí pé bàbá tó gbé tó fi sọ lọ́hùn ó gbà yí pé kì í òun jẹ́ kó ń lọ ló jẹ́ sọ fún mi tó tẹ̀yìn náà pé bàbá kó ń lọ rí kó bọ̀ rí ó sì rápẹ̀rẹ̀ pé yóò lọ rí yóò bọ̀ rí ló bá dunnú jáde ṣùgbọ́n ó lo àdó àdó wọ́ọ̀kì ó lo karahun ìgbín kò wọ́ọ̀kì ó lo gàdínbẹ́nù kò wọ́ọ̀kì mọ́ ọ̀nà ya pọ̀sọ̀ọ́lẹ̀ ó bá dẹrú oríṣiríṣi àwọn nǹkan yẹn pọ̀ táwọn èèyàn ń lò tí wọ́n sì jogún táwọn èèyàn tó ń wá kiri láyé lónìí àwọn tàná ò sí mọ́ àwọn tòní náà ò ní sí mọ́ ṣùgbọ́n ń tàgbójà bọ̀kọ̀lọ̀ ṣùgbọ́n alẹ́ abdul mu'min ẹrú ọlọ́run tó jẹ́ mu'min ní òdodo ìtọ́lọ́wọ́n bá fún un yàtọ̀ sí pé ó lè lo nǹkan ìjà tó fojú hàn tó bá jẹ́ kó náà lógun bóyá ó jẹ́ sójà àbójẹ́ nǹkan kan òun náà lè lò bán ó lè lò kan nítorí nǹkan ìjà kejì haram tó wáyé fojú ogun ló bá wà ṣùgbọ́n nǹkan kan ọlọ́run wá fún mọ́mìn ní nǹkan o tí ò fẹ́ lómi àfi mọ́mìn eléyìí gangan la ń pàkíyèsí sí lónìí gbogbo nǹkan tá à ń sọ àwọn èèyàn fi ń dojúkọ̀ sọ̀rọ̀ ni in tó ṣẹlẹ̀ síyàn tó jẹ́ pé òun alára ní nǹkan yẹn bá fínra ó ní ẹ dákun bẹ́ẹ̀ bá fi jókòó yẹ máa gbáriwo torí orí ti ẹ̀ ń hó orí gbogbo àwọn tó ti jókòó òhó wọ́n láwọn ò gbọ́ ariwo kankan ẹ mọ gbọ́gbe àwọn láwọn ò gbọ́gbe òun sì ń gbọ́ igbe alára tí nǹkan bá fínra tí ó sì ń wá solution sí nǹkan rẹ̀ tí ìbá ṣe pé mọ́mìn èyí tó bá kọ́kọ́ délẹ̀ nínú ojútùú ní ọgbà mú o èyí tó bá kọ́kọ́ délẹ̀ nínú ojútùú táwọn sọ pé tọ́rọ̀ bá dà báyẹn olùkọ́ lèèyàn lò

so òun sáré sá gbé síkùn lára bí balẹ̀ ọ̀ní that's the best food. sẹ́yìn ọ̀bá ní man àkọ́kọ́ tí wọ́n bá fi lọ ní ògbàmú kò sí tó kàn tẹ̀lé gbogbo bàtà ọlọ́run àdé ògbàmú àfi kí man ṣáájú. ọ̀gá tọ́lá ń wá fún múmin tí ò fẹ́ lómi àfi múmin kódà bó bá jẹ́ pẹ́ nìkan ni múmin láwùjọ òun náà fún òun dùn áwòwò. wa adamu du'a adamu du'a ghairi wa adamu du'a ghairi kó jẹ́ pé ọlọ́run wa nìkan nìyẹn ń pè pe ọlọ́run torí pé kò sígbà tọ́lọ́run kì í dáhùn àìmọye ìgbàlèyàn lè lu sẹ́rẹ́ tí ò ní dáhùn àìmọye náà mo sọ wípé àìmọye tó lu sẹ́rẹ́ tó tún wòkè tó ọ gbogbo ẹ̀wọ̀n sá dáhùn náà ni wọn mú lẹ́rú padà ni ọwọ́ adájú pé kò sígbà téèyàn pé àlọ́ọ̀hù tí àlọ́ọ̀hù kì í dáhùn láì mọ́mí nìkan lọ́rùn bá ti bẹ́ẹ̀ fún eléyìí ó jẹ́ ká tó mọ pàtàkì ìbẹ́ lọ́hùn pàtàkì ìbẹ́ ọlọ́hùn tí a bá wá ń sọ̀rọ̀ ìbẹ́ lọ́hùn nǹkan kan tó ń wà tó jẹ́ pé tọ́pìkì míì lọ́tọ̀ ṣùgbọ́n a lè dápọ̀ mọ́ tẹ́lẹ̀ ọ̀hún òun náà ni ṣurutu qabuli du'a báwo làdúrà ti máa gbà kí ló fa èyí tó gbà tọ́lọ̀ ń bá ṣe bẹ́ẹ̀ fún mọ́mìn tọ́lọ̀ tó sọ ní mọ́mìn ọlọ́run ti oore tó jẹ́ pé kò sí fẹ́ lòmí o àfẹ́ntọ́lọ̀ bá tún ṣe bẹ́ẹ̀ fún tó jẹ́ mọ́mìn. ẹ máa gbọ́ sí ànábì fún Abdullahi ibn Abbas ó sì jọmọdé ńgbà náà ànábì wa sọ pé ìwọ Abdullahi ìwọ ya gulam ọ̀dọ́ yóò dùn ọmọ pè ní gulam ó pè ní ntí ọmọ yẹn ń padà wá dà tọrọ ọmọdé ni ní èdè lọ́bàá wọ́n sì wọ́n ń ọmọdé ní ò wọ́n èyí tí òtún tí ìtó yẹn wọ́n tún ń pè ní píplù sọ̀tò yá gùlám kò sọ pé yà wà láì èyí tó sì kọ́mọ̀ ní circulation ní èdè tá a máa ń lò tá a bá fẹ́ sọ Arabic language ká sọ pé yà wà láì ọwọ́ sọ pé yà gùlám ẹ̀rí pé wọ́n pe kódà gùlám yẹn ànábì tó pè ó tún lò fún ọmọ tá a gbé lọ́wọ́ tí ò tí ì mọ fẹsẹ̀ lélẹ̀ ó tún lò fún gbà náà ó ní ìrọ́ṣù mìmbá ó lè gùlám tí gùlám bá tọ̀ sí yín lára ọmọ tàgbé lọ́wọ́ tàgbé lọ́tàn tàgbé látẹ̀lẹ́wọ́ tó wá jọ́kùnrin àáfòmí wọ́ àáfòmí wọ́n ìtọ̀ ẹ̀ ni àáfòmí sin ibi tó tọ̀ sí ni wà yóò sálò ní báwo lè jà àríyá ṣùgbọ́n tí múndíá ọmọbìnrin tó sì wà lórí ọwọ́ àtẹ́lẹwọ́ lòun náà ọwá pẹ̀lú ọkọ̀ dáàpẹ̀ ọmọge tọ́wọ́ jẹ́ pé òníyàn pé ó lo ohun tí wọ́n padà dà nta ó ní ìtọ́sí ẹ̀ àfọ̀ ni ó yàtọ̀ sí báàsì sọkùnrin pípẹ́ wá pé àbáàsì nìyẹn òun náà sì ní nǹkan ti níbi ọ̀rọ̀ ó ní nǹkan ti inú strategy àti pé làákà èèyàn ni ó pè ní tí ò tí tó kó náà lè yàlè tàjí sí ọ̀rọ̀ tó fẹ́ tẹ̀lé ó láhà yàfádò mọ́jẹ̀mú tó rọ̀ mọ́tò sọ ọlọ́run kí sì ni sọ nípa ọlọ́run ìwọ rẹ̀ ni right a sì mọ̀ pé Islam látòkè délẹ̀ is all about right ó lè jẹ́ tọlọ́run ó lè jẹ́ téèyàn débi pé ọlọ́run bá subhanahu wa ta'ala náà sọ fún wa pé àwa náà tún ní ráìtì lórí òun tàbá fún onírà ìdìtò àdìtà mẹ́bí náà ló gbé jáde sallallahu ta'ala alaihi wa sallam sọ ọlọ́run ka wúùtù já àhàkà ó ọlọ́run lọ́dọ̀ rẹ nígbàkigbà tó bá fẹ́ ìntàn sọ pé ọlọ́run bá fún yìí ọlọ́run fún àwọn wọn ò níbo la dí mo lẹ́bù wà nínú ó dájú kọ́ ọlọ́run bá fún ṣùgbọ́n lẹ́bù wo àtẹ̀yìn wà nínú ibi tó kù ibi tí wà nìyẹn kó jẹ́ pé anytime ti ní ìdí ọlọ́run ìyẹn àwọn èèyàn tá a sì ń wora wa tájọ́ rìn lójú títì báyìí a sì níìdì wọn títí tájọ túká láyé àti ráǹfààní ara wa a níìdì chairman tó lọ́dún mẹ́rin àbí mẹ́jọ àbí méjìlá tó fi lo ogun ẹ̀sán àráǹfààní ẹ̀ inú ìlú tó sì ti ń ṣe tó ti ń ṣe nǹkan yẹn náà lájọ wa.

ẹ pé tó bá ti pè yóò dáhùn náà tó o tọrọ tọrọ lọ́dọ̀ ọlọ́run tó o bá ràn lọ́wọ́ wà lọ mọ̀ pé gbogbo ayé pátápátá nínú ọmọ ádámà kó lọ mọ̀ anàlẹ́ ọmọ ọmọ àwùjọ ọmọ gbogbo ayé ètò orílẹ̀ kan tí wọ́n bá kóra jọ àwọn fẹ́ ṣe ọ́ láǹfààní kan àwọn fẹ́ ṣe ọ́ láǹfààní kan wọn ò lè ṣe ọ́ láǹfààní kankan àfi tó bá jẹ́ pé Ọlọ́run fẹ́ ṣe ọ́ láǹfààní yẹn àdìsí tó wá lọ ayé òun nìkan títí láti kó bẹ̀ tí ẹ̀ bá rántí ẹ̀ tó bá fẹ́ gbéṣẹ̀ kọjá ẹnu àlọ́ Ọlọ́run yóò bírèkì tọ́lọ̀ ti sí lára yóò sì fà pèsè bí òun ò lè achieve àti tọ́lọ̀ ń bá fẹ́ tìbí kò ń ká gbìyànjú níwọ̀n bá bi tí kò kọjá agbára ọmọ èèyàn ni kó sì fi dókú lẹ́kọ̀ọ́ lọ tìbí kò ní ìdí pààyàn kí n tó dépò kí n tó róore kí n tó rí fọkànbalẹ̀ kí n tó lọ́lá kí n tó lówó kí n tó dẹni yìí síbí kò tẹ̀ ní kí n pa wá nára ẹnìkan pọ̀ mọ́ tèmi síbí kò ní kí n parọ́ ńgbà tí mò ń tajà pé mo fẹ́ kọjá tètè lọ́nlẹ̀ síbí kò ní kí n ṣàbò sí ńgbà tí mo jó sí ọwọ́ ṣé ó yẹ kí ẹnìkan mo ni mo gbọ́kọ̀ dọ́dọ̀ rẹ̀ ojú fi kan mi ní nǹkan kan báyìí ni mo kíyèsí ẹ máa yanjú ẹ̀ ńgbà máa dé ibi tẹ́ bá yọrí ẹ̀ sí mo bá dé ó ní kankan mọ́kọ̀ yìí ó ní tó pa tó pa tó ṣe ó láwọn ó ní kankan mu mo ní pé a tún máa ríru yín láwùjọ yìí náà torí pé tó bá sọ fún mi pé àwọn ti yanjú ẹ̀yìn báyìí ló tẹ̀lẹ̀ ó sì jẹ́ one five èmi ó kó fún un ó ní kankan ò mú ó ní kankan ẹ̀kan ṣàkíyèsí nìkan báyìí báyìí báyìí ló bá ṣàkíyèsí làbá ṣàtúnṣe nǹkan yẹn ló bá ṣàdúrà fún bẹ́ẹ̀ tẹbí kò ní tẹbí àdíjì ilé yìí ó ni ó fi mọ̀ pé kí sáà ti gbìyànjú tọmọ èèyàn níbi tó pélẹ̀ tọ́lọ̀ tí gbogbo ayé bá pa wọn kò bá wọn tí láǹfààní kan wọn ò lè tí láǹfààní kò sálátakò wọ́n lè fẹ́ yẹ̀yàn sípò tẹ́wọ́n sọ pé èèyàn mẹ́ta la rí níjọ́ kan láwùjọ kan mọ̀ wọ́n ní àwọn fẹ́ yẹ̀ àwọn èèyàn kan sípò àwọn fẹ́ yẹn nìkan o bọ̀tà àwọn ń wò pé lágbájá àti lágbájá àti lágbájá wọ́n dákọ̀ bí èèyàn mẹ́ta ẹni tó kọ́kọ́ sọ̀rọ̀ wọ́n ní òun sọ̀dẹ́ǹs kẹyìn lágbájá bóun ti sọ̀rọ̀ tẹ báyìí bẹ́ẹ̀ làwọn èèyàn tó kù sọ pé ẹni tó wí gan-an ló wà lọ́kàn àwọn àwọn méjì tí wọ́n fi kún ẹnìkan kò sẹ́nìkan tó dákọ̀ ẹnìkan nu wọn on opposed wọ́n bá yìí ń tàn sípò nítorí bọ́lọ̀ ń fẹ́ tá a bá rí ibi tọ́lọ̀ ti fẹ́ yàn yàn bẹ́ẹ̀ tí àwọn èèyàn ti fẹ́ yàn yàn bẹ́ẹ̀ tọ́lọ̀ ń yàn yàn kò ní dépò wà lọ́hìn là ṣe àpọ́nlé ni pé ta ló lérò jù lẹ́yìn ẹni táwọn èèyàn máa ń wò nù ẹ̀yin ò fẹ́ mọ ẹni tọ́lọ̀ ń fẹ́ yàn ńlá bí fa ti tẹ mára létí bí ọjọ́ mélòó kan nínú kótóbà náà àti náà àwọn ọ̀rọ̀ míì wípé ká mọ̀ bẹ lọ́run lọ́dọ̀ ara wa náà tààbá sí mọ́sálásí tààbá ń kírun nínú ilé wa àǹtẹ̀náfílà kama bẹ ọlọ́run pé Allahumma wálé òmùrọ̀ náà fi àrọ̀ náà wà láti wálé òmùrọ̀ sí ọ̀rọ̀ ẹni tọ́lọ̀ bá yàn ní òde po èrí sì jẹ́ ká mọ̀ kọ́lọ̀ mọ́ yan pòkì ọlọ́run ọ lè yan èlù gan tó da awọ tó da wàláìlà àti ìgbógbẹ́ tó wà ń pọ̀ náà lóyàn

wọ́n níbi máa gáàsà bá ti àyè náà nítorí ọmọ èèyàn fà ìtẹ́kọ̀ọ́ ara wọn fà ló fà. lábí ní ká máa sọ pé Allahumma wálì òmòrò náà kì á rọ̀ náà ẹni ẹ̀sánú wa tó jẹ́ ní eré tí ó sì lọ́hùn lára wa ìní ọjọ́ darí ní ojójó lórí wa. àtún wá dé lọ́hùn nídàkejì náà pé wà láti wálì òmòrò náà ṣèrọ̀ ọ̀rọ̀ náà àwọn kò kíyèsí àwọn ẹbọranú wa àwọn kàràmbání nínú wa náà tó jẹ́ pọ́ máa dámọ̀ ni wọ́n tó yẹ pé yàtàkàlàmúnà bí alìsìnwómi jìlìdátìnà wọ́n kan lájọ gbé wọ̀ wọ́n yàtàkàlàmúnà bí alìsìnàtìnà ahọ́n kan náà lájọ ń sọ ó lè jọmọ Yorùbá ó lè jọmọ Ìgbò ó lè jọmọ Haúsá àmọ́ ṣìrọ́ọ̀rù náà ni ọlọ́run mọ́sí àwọn gbàdá ń sẹ̀mí lára ọ̀rọ̀ àwọn èèyàn í sì fi sáyé rẹ̀ mú mi ní òdodo mẹ́jà gbáyé pígbà tá wà nípò ní ìbànújẹ́ àwọn èèyàn pọ̀ yorùbá ní bí òtò lè gbé àwọn àwọn báwọn ti wà tẹ́lẹ̀ nígbà tí ìrìn ẹ̀nu ọlọ́run ayé bẹ́ẹ̀ ní náà bá ń bẹ ọlọ́run bá pé kíkó kí torí pé ńgbà tẹ́mi ń tajà látòjúwe wọn gbé bànújẹ́ kó lọ́dọ̀ mi wọ́n mọ̀ pé àléébù ọjà tí wọ́n bá gbé wá tí mo sì discover pé èmi gan ni mi ò rí tẹ́lẹ̀ máa gbọ́jà yẹn lọ́wọ́ wọn wọ́n yàtọ̀ sẹ́ni tó pé àní kódà kó dé ṣọ́ọ̀bù kejì mẹ́wọ̀n ó ti kó tọ́wọ́ nù wọn bí dáńgbó nígbé padà bọ̀ tàbí mo ń ṣiṣẹ́ ọwọ́ tàbí mo àrọ́fíìsì ìjọba tó jọ bẹ́ẹ̀ àbí mò ń ṣòwò. tí gbogbo ayé bá wá kójọ lórí báwọn fẹ́ ṣe ọlá burú kan bákan náà lódì kejì tàbí nígbà kejì ọ̀rọ̀ lámìyàdò rò gbogbo ayé ò tún lè ṣe ọlá burú gbogbo orílẹ̀-èdè ayé wọn ò tún lè ṣe ọlá burú ńlá àdìṣe kọ́ kàtàbà ọ̀gbọ́rú àlàyé àbábútọ́lọ̀ ń kádà àgbéyọ̀jọ́ ó pọ̀ nù ọmọ ádámà ẹbí wọn fẹ́ ká burú ṣe ẹbí tí wọn fẹ́ kí nira kan kọlù tí wọn fẹ́ kí jàmbá kan ṣẹlẹ̀ sí débi wípé bẹ́ẹ̀ mi wá ṣe fúyẹ́ tó yìí ó dìgbà tó lọ́nà bá gbà kó tó bọ́ wàláhì làbí ẹ̀mí wà ìfúyẹ́ débi àdúrà jẹ rí a sì ẹran rí a sì rí oríṣiríṣi àwọn ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ sí mẹ́mi lọ bí kómi ó ya bí kíná ó jó bí kí jàmbá ó ṣẹlẹ̀ táwọn yóò sì kú lọ rẹ́rẹ́ bẹ́ẹ̀ni wá ṣe fúyẹ́ tó yẹn tó tún má tí tètè bọ́ kí ṣe bí tó jìnà wàláhì ìtọ́lọ̀ bá sọ pé yóò bọ̀ lásò kan ní ó bọ̀ tójú mi kòrókòrò báyìí ní tẹ́lá ṣubú lọ ọkọ̀ kan tẹ́lá tó kó igi àwọn igi igi ńláńlá gbẹdú gbẹdú ní tí wọ́n ti sinú kọ̀ńténà lẹ́yìn ẹ̀ ó sì já láti espres kejì express ó sì lọ sí apá kejì express kejì ó sì lọ ṣubú lé ọkọ̀ tí ń kó èrò lọ́wọ́ èèyàn méjì ilé èrò tó wà ní síìtì ẹ̀yìn pátápátá àwọn méjèèjì nìkan ni ọ̀lọ́ àrùkí àmọ́jọ náà kòrókòró báyìí àwọn sì bọ́ọ̀lẹ̀ nínú ndc náà wọ́n ǹjọ́ táwọn náà ǹjọ́ téèyàn bá rí agolo ọkọ̀ yẹn tó bá sọ fún yàn pé ǹjọ́ tọkọ̀ yìí lásìdẹ́ǹtì òun náà wà ń bẹ̀ ẹlòmíì ò ní fẹ́ fi lè. ó dìgbà tí ọlọ́run bá kọ wá sọ́gbọ́n téèyàn lè dá àìbá sì nísìn ló sì sùn àmàgbà tó jì kódà nìkan mọ̀ pé ó ti jáde toró sùn ni ìdámọ́sọ̀ ìgbákò o yóò ṣe lóòní òṣèré ṣe tó ẹ̀kọ́ ọlọ́run bá fi ọlọ́run ti parí ètò الرسول صلى الله عليه وسلم لو صبر القاتل لمات المقتول في حين أو وقته tó bá jẹ́ pé ní tó pààyàn ṣe sùúrù ni kó gbọ́wọ́rọ́ ni kó má pààyàn ni kò bá rí pé ẹ̀mí ẹ̀dá àkáwọ̀ bọ́lá kò tẹ́mi rẹ̀ bọ́n gangan náà tí ń jẹun lọ́wọ́ tí ń wẹ̀ lọ́wọ́ tí ń sàlọ̀ àlá lọ́wọ́ tí ń kírun lọ́wọ́ ẹnìkan nígbà tí wọ́n wà ní yunifásitì ìkan náà àwọn akẹ́kọ̀ọ́ kú sí mọ́sálásí ànábì sallallahu ta'ala sọ́là ọ̀gá kan yẹn ṣe masters lọ́wọ́ ó sì lọ sí sọ̀lá tó tóbi ní mọ́sálásí ànábì sallallahu ta'ala sọ́là bí wọ́n ń sálámà báyìí ibẹ̀ náà ló wà bí ẹ ti ń ṣe àkàr bí ẹ ti ń ṣe àkàr àtọ́tí ó sì wakọ̀ lọ mọ́sálásí láti ilé rẹ̀ àwọn tó ń ṣe masters ìgboro wọn máa ń sábà gbé wọn fún wọn nílé tí wọn lọ́tọ̀ ní ìgboro wọn ìgbénu campus ló bá wà mbẹ títí tí ilẹ̀ fi mọ́ dáadáa táwọn tí ń tún mọ́sálásí yóò fi tún ṣe wọn kàrọ̀ tí wọ́n ń ṣe gbogbo tí wọ́n yẹ kán tí wọ́n tó tún fẹ́ padà ló bá di àmọ́ báwọn tí máa tún kíní ẹ̀ tí máa ń sọ pé yahaj yahaj yahaj ẹ̀dìdé ẹ̀dìdé ẹ̀yà ẹ̀yà gbogbo ẹni tó bá ti wá ní yahaj mọ́ máa ń rí lọ́ba di pé oúnjẹ àwọn òdàwọn lóhùn kò ṣubú o orí ìjókòó náà lọ́wọ́ alátẹ̀yìn sókè àgbìgbà tí wọ́n wá tẹ̀sùn ma pé ìwọ lágbẹ́já dìde àtúnlẹ̀ sí àbí orí bá tẹ̀ kan ni lọ́ba rí pé kìí ṣe aláyé làwọn bá sọ̀rọ̀ fúnra rẹ̀ ló lọ sí ìsọ̀láàtì sókè ìjọ náà kò ní sígbà láàyè láyà sí àkèrúnà sáàtàn wà láà sàkínú ìṣẹ́jú àyà kan ò ní lé kò sì ní ní tó bá tásìkò tá a kó láyé ń tá ẹnu padà sọ́dọ̀ ọlọ́run wa ló ṣe pàtàkì ló ṣe kókó báwo lọkàn wa ti rí sọ́lọ́run nígbà tá a wà láyé báwo ló ti rí nígbà tí kò ń pa wá nígbà tẹ́mi wa tọ́nà bá ń gbà á kí ló wà ń bẹ̀ sọ́lọ́run. ó ní wọn lè dá aburú kan fi ṣe àbí tọ́lọ̀ ń bá ti kọ́ sáburú yìí ó ti ọ́ kí wá ló fà tó fi jẹ́ pé àwọn ò ní ṣe ń tó tọ́ à ní sọ ń tó tọ́ torí bá ń bẹ̀rù ọmọ aráyé tàwa fi yẹn rọ́pò tọ́lọ́n rúfin àti àkìlán àdìsá nàbí sọlọ́lọ́ sọlá ń sọ wípé a ti gbé gègé sókè ìní pé a ti kọ́ ti pẹ́ gbogbo bọ́lá náà yóò ti rí táyé òfìsán wọ̀jẹ́ fàtì wọ́n gbá sàhábì kan mú rọ̀bí aláwọ̀tàlá nìú láwọn kèfèrí nígbà ayé ànábì sọlọ́lọ́wọ̀tàlá ọ̀sọ́là wọ́n sì mú wọ́n sọ dẹrú wọ́n mú débi tí wọ́n ti pa wọ́n ní anna muhammad ká lọ torí ẹnu kankan tí àwọn lè rò pé ó lè là ọ níbi tó wà lónìí nù fàkọ́ọ̀là láàwọ̀ lọ́ọ̀hìn àlàáfíì ó ní mo fi ọlọ́run bá tó tóbi búra bó lẹ́sìn wá sí ìbílẹ̀ tó jẹ́ kó ojútọ́ lọ lẹ́wọ̀n àti rọ́pò mi kódà ó ní máa ń hìbọn ayò fúri àní ní ṣáúkà tó ń ṣe padà mi kẹ́gùn ogún ànábì kó jẹ́ pé ní ó fi gbé sọ̀rọ̀ tèmi tó yẹ kó bá mi kẹ́gùn ogún ẹgbẹ́ ẹ̀gún kan kékeré tí ó gun ó ní wàhálà ìmúfọ́lọ́mùbúra yìí fẹ́ kó ṣẹlẹ̀ sí i ojú ikú ibi tí lọ sí wa. kìí tọjọ́ yẹn ló bẹ̀rẹ̀ àdìọ́kàn tọ́lọ́ yìí tó lọ́lọ́ tó sì ní bìlíìfù nínú Allah subhanahu wa òun nìyẹn wọ́n ti rèé wọ́n rèé wọ́n ti rí ọkàn yẹn ó yàtọ̀ sí gbogbo ọkàn tó kù. bẹ́ẹ̀ náà ni romu níjọ́ náà lọ́hùn ó sì kù díẹ̀ díẹ̀ díẹ̀ náà lára wọn náà lónìí náà torí ni ó láyé gbà yẹn róòmù gangan ló láyé àti fárì àwọn tó ọlọ́run sọ làbárè kalẹ̀ pé gúlì bá wọn nínú kẹrin tó yẹ pé odidi súra kan lọ́rọ̀ ti lè kalẹ̀ kọ wọ́n mú ẹnìkan náà bẹ́ẹ̀ tó náà sì bọ́ sọ́wọ́ àwọn Rome ó wá ń ẹ ó sì jẹ́ ẹrú ẹ sì mọ̀ wípé ẹni tó pẹrẹ jù láyé náà ẹ̀dá ẹrú ni ó wá wà ń bẹ́ẹ̀ ó wà nú ló wá gbọ́ tẹ́yẹ ẹyẹ àdàbà kan ń sunkún kiri tí ń dún dídún ohun tànú ìsùnkún bìlìkúrú bìmínú lẹ́gbẹ̀ẹ́ lẹ́bàá bí tí òun wà tí wọ́n dè mọ́ ní àhámọ́ ó ní àkúhùlù wàkọ́dínà hátìrì kúrú bí hàmáàmà tún ewu wa ló tẹ̀lé ẹtí tún dún sunkún yìí àyájá alítàṣà orin náà ẹ wò ṣe wà yìí àyájá hákùmà èmi tó jẹ́ pé àyẹ́dẹ́ hákùmọ̀ àsọ̀rọ̀ sẹ́ni tá tó wà nígbèkún lè ma rẹ́rìn wà tábùkì ìsọ̀lẹ̀ kọ́sùn sẹ́ni èyí tí ń fò lọ sí ẹ̀ tí ò sẹ́ni kankan tó gbà mú tó wọ́n fokún kiri ó tó tọ́ sí náà méjèèjì ó ewì ewì kéwú ló fi sọ̀rọ̀ yẹn àyẹ́dẹ́ hákùmọ̀ àsọ̀rọ̀ ẹ̀rín ń pọ̀ lọ sínú kẹ ọlọ́run inú kẹ ọlọ́run sì wà nínú ẹ̀mí òun tẹ́lẹ̀tẹ́lẹ̀ eléyìí tí wọ́n ń fò lọ tó yẹ pé yóò bọ̀ síbi tí ó ti wá oúnjẹ òjò ẹ̀kiri yóò sì máa jẹun òun náà wá sunkún wàyà kùtù màá zùn ní ọlẹ́yìn tí ń banú jẹ́ òun dákẹ́ wàyà ń dúbù sáálí ẹni tí ò sí èrò kankan nínú báyà ẹ̀ tí ó banú jẹ́ òun ló wá ó ń sọ̀rọ̀ ó ń sọ̀rọ̀ ẹyẹ àdàbà náà walakin nadama fil hawari ti ghali ẹwà bí tó parí ẹ̀ ó lómi ojú mi fil hawari ti níbi àdánwò ìṣẹ̀lẹ̀ aburú ayé ó ní ghali ó wà very very much expensive kò lè jáde níbo ní ti máa jáde àwọn olùmọ̀ sọ pé omi ojú tí ó wọ́n tó ẹgbẹ́ sí mùsùlùmí bàbá iná lílá wà ní ọ̀jí ni ó wì í ó parí omi ojú òní jáde ṣùgbọ́n tó bá jẹ́ pé àtìsè kan ló ti sọ́dọ̀ ọlọ́run omi ojú òun sì mọ́ dà wàràwàrà tó bá sábò sí kan sọ́dọ̀ ọlọ́run tó tẹ ọlọ́run ẹ̀bà lẹ́dàá rẹ̀ omi ojú òun sì mọ́ jáde tó bá ká alukuran débì kan lẹ́ni tí ń kà sí fi omi ojú òun sì mọ́ dà ó wà nítòsí kìí somi ojú tí ń jáde fún mùsíbà yìí àdúrà òtawáwí yìí ó ní síláhù mujarrab ìdà kan tí ò sí èméjì ń bẹ ni o wíbọ̀ nǹkan tí ò sí èméjì ń bẹ ni o gbogbo ìdáhùn èèyàn lò láyé lónìí iyèméjì wà ń bẹ tọ́lọ̀ máa fẹ́ kó ṣiṣẹ́ tí wọ́n tọ́ fi ẹsẹ̀ fẹ́ kó ṣe ni tọ́lọ̀ ọ̀rọ̀ ò fẹ́ kó lè ṣe wọ́n ja ogun àgbáyé àkọ́kọ́ kí ló fàtí gbogbo ayé òkú wọ́n ja ogun àgbáyé ẹlẹ́ẹ̀kejì kí ló fàtí ogun ayé òkú tán ó tó bílíọ̀n mélòó tá a tún wà láyé lónìí tó bá ti pé ọlọ́run bá lọ́bá sọ fọ́ọ̀mù lẹ́gà pé ẹ̀yà ẹ̀kan fèrè pé mú tú gbogbo ẹni àti gbogbo ohun ohun tí èso sí ẹlẹ́mìí èèyàn tí èsì ẹ̀dá èèyàn gbogbo ẹni àti ohun tẹ́mi bá ń bẹ lára ẹ̀ kó tán tẹ́nìkan kù wàlá ẹnìkan ní kullu man alaiha fanin wa yabqa wajhu rabbika tó jẹ́ láwọn ìkan gbogbo títà ni ó ti tán nígbà tó lọ mọ́ bà tó wá gbé wà dìde náà ni ó ti sọ fún àwọn lẹ́kà pé ìsọ̀rọ̀fíìlù tí ó bọ̀ bẹ̀rẹ̀ ǹkan náà wọn ó tún kú malakul mọ́tẹ̀ malaka ti ń gbẹ̀mí àwọn ẹ̀dá rẹ̀ wọn ó tún kú kò ní sọ náà kò ní sí kankan wàyábùkọ̀ wájú rọ́bìkì Allah nìkan ní òkú táwa ti gbogbo ẹ̀dá tó kú náà ní òtún láti ojú oorun a ti gbọ́ pọ́ lọ́nà ya dide gbogbo yìí ti ka yóò fi a sì máa dìde gìrì gìrì eegun kan tó wà ní gègéru tọ́lọ́run sọ pé kò ní jẹra lára gbogbo ọmọ ádámà ibẹ̀ náà ni gbogbo páàtì ara tó kó tòrò mọ́ kíbi tó bá wà láyé òun ò ní jẹra. lọ́mọ yẹn ó bá dìde fún ìdájọ́ ọlọ́run òun ní ìdàtọ́lọ́run ti pa wá àdúrà ni ìdàtọ́lọ́run ti pa wá látàrí pé ẹ pè míì ọ̀tọ́ náà àwọn olùmọ̀ wọ́n ń bẹ láyé báyìí náà wọ́n yìí sára ajọ́hun ọlọ́run bá ńlá bẹ̀ kọ́lọ́run bá kó sàlékún dáadáa wọn àti mọ́ni wọn kó má bàjẹ́ àti tẹnu wa náà kọ́lọ́run sàlékún mọ́ni fún wa. wọ́n wà ní Afghanistan against Russia ní 1981 ìjọba Saudi náà ti kílẹ̀ àǹgbà yẹn pé ẹni tó bá lọ síbẹ̀ lọ jagun orí jihad ló wà pé Russia gbógun ti Afghanistan nígbà yẹn mo sọ náà bóyá lọ kó tó bá júmọ̀ náà ni wọ́n sì fẹ́ pa gbogbo ohun tí ń tẹ̀mí láì sọ má dámọ̀ nìkan kódà àdánwò báwọn dábàá débi pé wọ́n mọ̀ ogun bẹ́lẹ̀ lẹ́yìn ìgbà tí wọ́n bá tí wọ́n bá bá àwọn èèyàn tán tí wọn ò rẹ́ nìkan tẹ́lẹ́fẹ́ yìnbọn mọ́ wọ́n wá ń da kẹ́mí wọ́n á ń da òògùn wọ́n da báńkì ní gbogbo omi àtomi kànga àtomi dísàn lérò pé táwọn èèyàn bá tẹ̀ tó sẹ́yọ ń bì kan bí abóyá wọ́n sápamọ́ òǹgbé ògbẹ́ wọn ó sáfẹ́ mú mi ibi tó gun náà lágbára dé lẹ́yìn ọ̀rẹ́ yìí ọlọ́run bá dojú ti rọ́ṣíà ẹni tí mo máa sọ yìí tó jólùmọ̀ èèyàn bẹ láyé báyìí onáwọn wà náà tó lọ kópa ó ní ẹ̀yin ọmọ ìyá mi Islam mo ń gbọ́ inú kẹsẹ̀tì kan tó ṣe nígbà tó gbílá tójú ogun ni kódà apá kan ọmọ Nàìjíríà lọ tọ́lọ́ tó ní káwọn náà dé tí wọ́n sọ pé ẹni tó bá dé kọ́mọ wa bẹ́kọ̀ ẹ̀ lọ gbogbo àwọn tó padà dé wọ́n lọ bẹ́kọ̀ wọn lọ ẹni tó bá fẹ́ sí ni wọ́n sọ pé dandan wàhálà huwa al-jihad jihad ogun ẹ̀yà lọ́lọ́run fẹ́ ogun àìbálà aka ìmú táwọn èèyàn ń jà ẹ̀yà àti oúnjẹ ayé ìjẹkújẹ táwọn èèyàn ó jẹ ṣùgbọ́n ti háàdù ń bẹ tó lè grant èèyàn ní àlùjànnà gẹ́gẹ́ náà bá ti kọ́ tó bá ṣẹlẹ̀ àwọn olùmọ̀ òdodo ó sọ wípé jihad lélẹ̀ ìyẹn ń bẹ tí ò sí èméjì ń bẹ ẹ tó bá yẹn kú nínú Islam káfà ṣùgbọ́n ìtànàbí sọ fún wa ni pé látàtàmọ́ náà lè kọ́ àlàdó ẹ má máa retí pé ẹ fẹ́ jagun erika àmọ́ tẹnumẹ́lẹ̀ àmọ́ tẹnumẹ́lẹ̀ púpọ̀ who will deny it tí ó ti deny àwọn pockets tíjọba dálẹ̀ lórílẹ̀‐èdè kan àbí orílẹ̀‐èdè kejì lóríṣiríṣi ọlọ́pàá navy sójà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àtàwọn míì tí ò tún tí ò tún wọṣọ tí ogun tó ti há balẹ̀ gbogbo wọn lọ́wọ́ tí wọ́n ti ń lò bọ́ọ̀ wọ́n fẹ́ gbalẹ̀ nàìjíríà ẹ̀kọ́ ọmọ ogun lọ ẹnìkan jẹ́ kó nàìjíríà fà ẹ́ pọ̀ ogun lọ sọ ogun ogun wà wà tọ́kínú à ń sọ ipe jihad tó jẹ́ ti kìtàl tó jẹ́ ti pípa tó jẹ́ wọ́ọ̀ gangan tó pé jihad ká bẹ́ẹ̀ bá kọ tíra ní ìsìn pé gbogbo fẹ́ kí gbogbo ayé mọ̀ ká jihad kan ló sì yẹn ó kọ́ mọ́sálásí jihad kan ló sì yẹn bọ̀ jihad tó jẹ́ togun tó jẹ́ wọ́ọ̀ ó ń bẹ́ o kò sì ní ìdíkẹ́nìkan kan ó tẹ̀ sọ pé bàbá dé bàbá ń ṣe lẹ́pṣọ̀ tó jẹ́ ti ẹ̀sìn èèyàn lè máa béèrè nítorí ọ̀rọ̀ mọ́ jihad ìgbà tó bá yẹ pé kìí ṣe mùsùlùmí àbí ọdún mùsùlùmí ọlọ́bẹ̀ yọ kí wọ́n ti kókò kókò sí lórí ẹ̀rí kan tẹ́kàn fóun ni pé ní tó fàtẹ́ tí ó fi gbà pé jihad ń bẹ náà ni pé nàìjíríà náà ń ṣe jihad tí a bá pa nàìjíríà lọ́mọ ogun a ní mo tó fẹ́ gbà wọn míì tọ́lọ́mọ ogun ti dẹ́kù tí a bá pa lọ́lọ́pàá a ní mo tó fẹ́ gbà wọn míì tí wọ́n bá pa ní navy a ní mo tún fẹ́ gba ọmọ ogun ojú omi mo fẹ́ gba ti airport náà náà tí ó mọ rọ̀jò àdó olóró látòkè ó sì kọ́ta àtibọ́ fún wọn kí wọ́n máa pa ọ̀yà àbí àbẹ́mọ́ wọn lẹ́wọ̀n máa dámọ̀ wọn pa bóyá tó bá jẹ́ pé pírẹ́sì wà ní nàìjíríà ìbá ń sòótọ́ ni kí ń sọ iye àwọn èèyàn tó ti lọ àlùkìámọ̀ lẹ́nu ìgbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ja àwọn ìlú kan lógun ní nọ́ọ̀tì ní ìsìn ẹ má jẹ́ àmọ́ pé tẹ̀lẹ̀ kan ò tẹ̀lẹ̀ lọ́dọ̀ wa ká má wọ̀ pé ìrọ̀rùn ń bẹ láyé tó pé kò sí tẹ̀lẹ̀ lọ́dọ̀ wa ẹ wo iye thousands àwọn èèyàn tó ti ta ẹ wo iye thousands tí ò nílé lórí mọ́ tó yẹ pé fìdínà wọn kọjá kú àrùn ti bọ́ sẹ́lòmíì la látara bẹ́ẹ̀ tóun gan pìfà pé kò sí jẹ́ pé òun gangan làdó lóun gangan kọ́kọ́ pa ń gbà tó kú torí tí fojú rí nísìnyí ọlọ́run ti sọ mọ́ pé wà lè fẹ́tínà tó àṣà jù nínú ẹ̀kọ́ sí fìtínà gan burú ju kú lọ ìyẹn ń ṣẹlẹ̀ láwùjọ wa ìlọ́wọ́lọ́wọ́ báyìí so Nigeria ń fight the jihad if Boko Haram is true if so-called Boko Haram is real tí ìbá ti ọgbà àlùmọ̀kọ́rọ́ yà ti run ẹ̀mí èèyàn ṣòfò lásán if it's real Nigeria ń fight jihad. gbàtọ́ ọlọ́run wá pè wá síbi pé ẹbẹ̀ mí ó yẹ ká mọ̀ sí ọlọ́run bá wa kìí sọba tí yẹ àdéhùn o àti tí ọba jẹ́ pé ẹ̀mí wọn ò bá gbàgbọ́ àfáà wa tí mo wá ń sọ̀rọ̀ wọn ó wá nígbà táwọn wà lójú ogun yẹn àmọ́ rí àwọn ìmọ̀ àwọn kankan tó wà miraculous ó kọjá agbára ó kọjá èròngbà ọmọ adama ọláwọn àwọn kà nínú ìtàn la hawla wala quwwata illa billah wọn ló dàbí ìgbà tó yẹ pé ìfẹ́ àpò ẹ̀ ń ṣe wá ní bẹ̀bẹ̀rẹ̀ ni ní tọ́lọ̀ ń ṣe láti lẹ̀ ìbáwọn ẹni ẹ̀ nífàájú látòjú ayé ànábì sọ̀sọ́lám àtàwọn ànábì tó ṣáájú ànábì sọ̀lọ́lọ́ ọ̀sán àlọ́sọ́lám nígbà táwọn ṣèbìrí sí wọn ìrùbọ́lọ́wọ́n bá ṣe sì wọ́n lẹ́yìn tó sì tẹ̀nà tí àwọn ẹni tẹ̀ lẹ́yìn tó sì dojú àwọn ọ̀tá bolẹ̀ àwọn wá rí tó jọ bẹ́ẹ̀ sí sí kálí nígbà táwọn jagun láwọn tó jẹ́ pé kò sánà bí ọlọ́ọ̀bá láàrin àwọn níbi kéfẹ́ẹ̀tì mò ń gbọ́ wọ́n sọ fún àbáwà kan pé àbí báyìí ni wọ́n ń sọ̀rọ̀ yìí ni wọ́n ní bẹ́ẹ̀ náà wọ́n láwọn náà wọ́n ń sọ̀rọ̀ sí èmi ò sínú àwọn tá kọ́ lẹ́kọ̀ọ́ àbáwá tí mo bi léèrè ó ń bẹnu ẹ̀ tí wọ́n kọ́ lẹ́kọ̀ọ́ wọ́n láwọn ni wọ́n ń sọ̀rọ̀ wọ́n nígbà tí wọ́n ti South Afghanistan ni wọ́n ti ṣe kéṣẹ́tì wọ́n ní àwọn ohun kan tí wọ́n jù àwọn nǹkan tí wọ́n jù tó pé tó bá balẹ̀ odidi ìlú lè pa wọn ọlọ́run sì pa nǹkan yẹn rí ó sì tọ́ datẹ́kùn sí sánmà táwọn sì ń kojú ara wọn rí báyìí nǹkan yẹn ò ní balẹ̀ sáàrin èèyàn kò sì ní balẹ̀ síbi kankan lóko yóò ti parẹ́ ọwọ́ atọ́ àìmọye ibùsọ̀ táwọn gangan sinmi sí táwọn pàgọ́ sí táwọn bá wà mẹ́lá ti jẹta táwọn ní ẹjẹ́ tún síkú òbí lónìí àwọn lè wà lọ́ọ̀kan kí bí ti dáhùn pẹ̀lú àdòlóró àwọn ti ti wà mẹ́lá tẹ̀lé àná àdìjẹta lọ́gangan ọ̀tẹ̀ gangan wọ́n wá sọ àìmọye irú ẹ̀ ẹ̀yin náà wá wo tó bá jẹ́ pé ti ọmọ èèyàn sọ́mọ èèyàn àbí nǹkan ogun sí nǹkan ogun ni South Afghanistan wé ussr nígbà náà ti jẹ́ bẹ́ẹ̀ ń jẹ́ àbí a fi àwọn kòfàrù mọ́kà tẹ̀fẹ̀rí mọ́kà tó wájá ogun bá dìrù a fi 3000 700 nínú ogun bá tọ́pọ̀lọpọ̀ àwọn 700 hundred yìí ò sì ní nǹkan ọjà ọpọlọpọ wọn ò lẹ́sìn ọ̀pọ̀lọpọ̀ wọn ò ní ràkúnmí ọlọ́run tọ́nu sóra kanu sóra sóra tó sọ̀rọ̀ àyà ninety two tẹ̀bá wò dáadáa nígbà táyà ń parọ́ bí àwọn èèyàn mú tuntun omi ń bọ́ lójú wọn tó ní wọ́n fẹ́ ṣùgbọ́n kò sí láì tẹ̀ kán lọ wo bọ́ọ̀lù stadium àwọn àni tíkẹ́ẹ̀tì sá wọ́n fẹ́ lọ jagun sọ́mọ̀ pé àlùjẹ́ ńlá àwọn bá bẹ̀ yọ sí. bádìrù yìí àwọn màláíkà wá jagun wọ́n sì pọ̀jù àwọn mùmínì lọ. màláíkàtù rahman èsù tí jẹ́ sèṣọ́n ó ní ìní ó ní èmi ó dùn omi tó ló promise àwọn kèfìrí pé àwọn òjò débẹ̀ ó sì ń bá wọn lọ ó sì wọ́ láwọ̀ ọmọ ádámà tọ́lọ́lọ́ fún àwọn ìṣù lágbára bẹ́ẹ̀ ó sì ń kọ́ wọn gẹ́gẹ́ bí ẹni tó ní ẹ̀sìpírẹ́ǹsì ogun be pé sátẹ́jì tẹ máa lò ní torí kò lè wá láwọn mọ̀lẹ́kà kó pọ́síbù wọ́n pè ní sẹ́kù nẹ́jìtì ó fún wọn ní gbogbo sátẹ́jì yẹn tán wọ́n wá ń lọ sí badir òun wá rahman ló fèrè sánmà ó nìkan lọ́lọ́ọ̀ ní máa rí wọn wọ́n wá ja ogun ó ní ìní àrọ̀ mọ́ mò ń rí ntẹ́yìn òrí mò ń rí ntẹ́yìn òrí ọlọ́wà padà torí pé èèyàn seven hundred sí èèyàn ẹgbẹ̀rún mẹ́ta tí ó sì sí nǹkan jà lọ́wọ́ wọn subhanallah wàlá haúlá wàlá kó wọ́tá yìí ládìlá níparí ní sáà bímọ pé ká máa bẹ ọlọ́run ọba kó má jẹ́ ọ̀rọ̀ tá à ń sọ lórí kótóbà nìkan bóyá nǹkan náà bá sọ náà àdíìsì yìí bóyá rẹ̀ nìkan tó sọ pé lọ́dọ̀ tó ń kò rí bẹ́ẹ̀ àkọ́kọ́ ni pé ẹ̀yin ẹrúsìn mi kúlùkùn já ẹ̀yìn gbogbo yín lé lébi ẹlòmíà tó máa búyàn ní ẹ̀yìn elébi ó ń búyàn nu ìwọ náà sì jẹ́ lébi according to this hadith Elebi, torí gbangba tó lọ́wọ́n bá pè wá náà àdéhùn kò sí kúlùkùn já ẹ̀ gbogbo èèyàn ádámà elebi, ní yìí gbogbo yín elébi mo sọ́njọ́ ní ìdábà gbàgbé àwọn tí wọ́n rówó orílẹ̀-èdè yìí kó lọ tí wọ́n kó pamọ́ tí wọ́n rì mọ́lẹ̀ wọ́n rì mọ́kànga wọ́n kó nu forex wọ́n kó lọ báńkì ayé lórílẹ̀-èdè bòmíì ẹ mọ̀ pé àwọn elébi tó ga jù wọ́n tún pààyàn dì síyìn lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n kó lọ abroad wọ́n tún pààyàn dì sí lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n kó wọ́n tún sọ kùbákùn bí ọ̀rọ̀ síra wọn wọ́n tún fẹ́ kú ara wọn dì sí kó dàbí wọn ò tí para wọn ebi pa wọ́n jù wá lọ abẹ́ẹ̀mọ́ tá ń pèlè ibi yẹn ni ojú kòkòrò ayé ojú kòkòrò ayé báwo bá sí jọ bí àwọn nǹkan wọn ò sí jọba láti kówó ibi wọ́n ti yọ bá sẹ́yìn ti bá wọn yọ ni pé àwọn òsọ lóṣèlú o bọ̀tà àwọn ó yọ orí èèyàn àwọn ó yọ ọmú ẹ̀ àwọn ó yọ abẹ́ rẹ̀ àwọn ó fi sowó sẹ́yìn ti bá wọn sẹ́ni wà yàtò bìlà ọlọ́run jẹ́ kẹ́lẹ̀ bá wọn tẹ́lá ilé àtẹ̀mí kí ló wá fà ṣe bíbi tí mọ́nì dé ṣe bẹ́nu wọn mọ́nì ti ń bẹ lára ni a máa sọ pé bí bí bí kìí bá ṣe ti imán lọ́wọ́lá imán a máa sọ pé èèyàn ló wọ́n tó bẹ́ẹ̀ láti rí pàtì ọlá rẹ̀ bọ́wọ́ èèyàn ká ẹgbẹ́ rẹ̀ tó jẹ́ géńdé kò ní rọmọdé táwọn èèyàn ti ṣe bẹ́ẹ̀ ọlọ́run ní gbogbo ilé lébi àfẹ́ntí mo bá yó ẹjẹ́ àgbà pé kọ́lọ́run yóò wà lọ́nà halal kó wa lọ́nà tó tọ́ ká má rúbi oyin láyé àtẹ̀lálìkì àmà ọkàn àwọn èèyàn ò lè balẹ̀ láyé débi tó wà balẹ̀ jọ gbé dàlìkì àmà táyà bá fò lé wọn wàláì ìdínà ni wọ́n eré orun sùn wọ́n eré sùn ẹni tó ń sọ pé lójúmọ́ rẹ̀ kò gbọ́dọ̀ kan tó jẹ́ kò kó ọ̀nà fíríjì wọn bẹ́ẹ̀ náà làwọn sọ́bìrìn ní ibi tí sọ́bìrìn kì wà náà lẹ̀jẹ̀ wà ọkàn wọn lè balẹ̀ láyé kò sì lè balẹ̀ ní ọ̀nà ìjàmà ẹlòmíì ẹbáwọn gbẹ́ta àwọn olè kẹta mú jò ní wọ́n láwọn ìbáyàn akọ̀mọ̀ gba dúkìá ni àfẹ́sí ò bá gbé lẹ́rọrùn

ẹlẹ́ẹ̀kejì gbogbo yín o náà ni ẹ ní hòhò afẹ́ tí bá dágbọ́bò lọ́nà kìíní àbọ́nà kejì aṣọ tí ń bẹ lọ́rùn yìí náà aṣọ naira yàlàmíà àbí oní 5000 tó kọ́ọ̀t ẹni tọ́lọ́run rọrùn fún wa bẹ́ẹ̀ náà ni àṣàtìrù àṣírí tọ́lọ̀ ń bọ̀ wá láyé ilé ìwọ̀n àdìbà bá ńlá ọ̀tọ́ tó bá sí kò sẹ́ntí òní banújẹ́ nu gbogbo wa ọ̀nà méjèèjì yẹn lọ́ọ̀ni mo gbàgbọ́ yín láti fi mo dá sọ́bọ̀ yín ẹ̀yà máa bẹ̀ mí kí n jẹ́ kẹ́ máa rásọ̀wọ̀ kẹ́ lè máa rásọ̀wọ̀ ẹni tí ò bá ronú sọ̀rọ̀ yìí dáadáa subhanallah wàlà hawla wàlà quwwata illa billah kò lè bọ́ sínú ọkàn láti lè fi sílọ̀ gbogbo ẹ̀yìn ẹ̀rú sí mi gbogbo ilẹ̀ ti nù kúlùkùn dọ́ọ̀lù gbogbo ilẹ̀ wà lẹ́ni ànù ìlàmán àdá ètò àfẹ́ntí mo bá tọ́ sọ́nà ṣébí ìrìn ẹnìkan sọ pé ń tọ́ ní bọ́n ṣe súnà ní òkè ẹnìkan rán sí ní òkè àwọn èèyàn mọ́ ní òkan wọn lé

sallallahu ta'ala sallam pé àbáṣà ẹgbẹ́gbẹ́ máa bàṣà ó fajúro wátàwálá ó kọ̀yìn sí kò dá lóhùn ànábì lọ́lọ́run ti sọ̀rọ̀ ẹ̀ ànábì náà ti kàjáde òun nìkan ló ti gbọ́ àyà òun nìkan ní sì ń dákùrà ń gbọ́ tó bá sọ̀kalẹ̀ kéde pé gbogbo nǹkan bẹ́ẹ̀ sámà tẹ́ pé àkòní kò ní jọ́yìn sí níbi gbogbo ara ti gbọ́ tọ́lọ́run fi barú òun náà ló tó fi ṣe sọ̀lá kò sí yọ kankan mẹ́ ó lọ́nà ọba mi sọ pé mo rojú mo sì kọ̀yìn sí bàtọ́lọ́wọ́ tó wá sọ tàwọn sọ̀hábà náà ọlọ́run ní kàdáríkà kún tún mi kọbìn àwọn náà wọ́n dé wọ́n jábọ̀ nǹkan báyìí mọ̀ ṣẹlẹ̀ ìrìn àjò òjú tẹ ọlọ́run àwọn mọ̀ pa adaran yẹn ó sì sọ kálímọ́tù islam ó fi hàn sáwọn tó ń bá islam lọ́tà wọ́n pa ó torí àwọn bìlífẹ̀ sọ́tò dé ó dà nábì láyé àtàǹkà jù sọ̀kalẹ̀ anábì wọ́n sọ fún ọ̀sọ̀ lọ́lọ́ àṣọlá ní àbá àṣàkọ́tùmọ̀ kọ́lbì yìí sẹ́yìn la ọkàn ẹ̀ rí pé kò sí islam ẹjẹ̀bi ọlọ́run o ayàwó àtọ̀kalẹ̀ kàdáríkà kún tó mi kọ́bẹ̀ lẹ́yìn náà tẹwà tẹ́lẹ̀ nù fàmánà lọ́wọ́ àlékún bóyá àyàwó nù fọ́ ni tí wà dìmí sí ìgbìmí sátún nìta ọlọ́run tí ọlọ́run wá sànú ẹ̀yìn kí wá ló dé tẹ́yìn òkè ní níyì lójú yín má mo fẹ́ lẹ́yìn pé ogún ọ̀dọ́ àsìkò yìí sallallahu ta'ala alaihi wasallam ohun kankan kan ni wípé má bá wọn ṣe bídí àwọn má sì yọnú sí ṣùgbọ́n wọ́n bùkátà kanlé wọ́n sì bùkátà ìwọ̀ wọn tí bá ń bẹ lọ́dọ̀ wa nígbà míì àwa gan lákọ̀ọ́kọ́ sálámọ̀ sí wọn nígbà táàbà sì rí wọn tó táàbà sì lẹ́rìí pé wọ́n ṣe mùsùlùmí torí pé máa bẹ nígbà tó jẹ́ pé àwa gangan ni sálámọ̀ ó jọra yàn sí gbàmí àmọ́ jẹ́ súnà tó wá pé wọ́n ta sí wa tẹ́pẹ́ àwọn aládàáhùn tó wá pé wọ́n lọ lọ ọ̀dọ̀ wọn kọ́ wọ́n lọ bá wọn kálẹ̀ wọn kọ́ dandan ní kẹ́ńtọ́ lọ báyọ̀ sálámà tẹ́ tó bá ń lé yorùbá ní ẹ̀ńtà bálábà ní bàbá àdìsí wọn wà hasan níbẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àdìsí yorùbá náà ló wà sọ̀hìn dọ̀wọ́n ìfòsí pọ̀ ń bẹ̀ kọ̀ǹdẹ̀ àdìsí sí pọ̀ ń bẹ̀ àmọ́ yẹn nà náà tó bá ti jọra wọn àrọ̀sùlù sọ́là wọ́n ní ìfẹ́lẹ̀mù máṣí alàkọ́ì ẹn tí rìn lọ inú tàràmà tẹ́ tó jókòó wà sọ̀gẹ́rọ̀ alákẹ̀dẹ̀ ẹn tó kéré inú tàràmà tẹ́ tó dàgbà torí náà àdíìsì ní ká lò gbogbo ilẹ̀ wà lójú ọ̀nà àánú àfẹ́sí mo bá tọ́ sọ́nà fàṣàdú ní ẹ máa bẹ̀mí kí ọ̀rọ̀ dùn áwọn nìyẹn o ẹ máa bẹ̀ mí kí n tọ́ yín sọ́nà àdínkùn yín sì sọ yín dẹ tó mọ̀nà ẹ tó ṣe súnà náà yóò máa lékún lágbọ́yé ẹni tí ò sì ṣe yóò máa rí pé àfi ká ṣe nǹkan yìí òótọ́ làwọn ẹni sọ òótọ́ ni wọ́n sì ṣe à níbúyè àfikà àfikà ṣe tí wọ́n fẹ́ àfàìmọ̀ kó má jẹ́ lómi ìtọ́lóhùn fẹ́ ṣe súnà òun ni ó lé àwọn tó kù wọ̀gbẹ́ tí ò ní jẹ́ wọ́n gbóhùn rẹ̀ láíláí ìyẹn sì ọlọ́tún wá sọ pé gbogbo ẹ̀yìn ẹrúsìn mi náà lẹ́yìn sẹ̀mí lọ́sàn àtòrú tó fi ó nàbì lélì wà náà kò yọ ẹnìkan lẹ́yìn wà á náà fi gúnnú bá jẹ̀mí àìmí mo ti ń sàforíjì ẹ̀ṣẹ̀ púpọ̀ pátápátá wà láàrùbáàdì fún òsì ti sẹ́sẹ̀ kan o i don't care i don't mind sọ kí la fẹ́ máa yọ ọ̀yàn sí ilé kí la fẹ́ máa yọ ẹnìkan sí pé ẹjọ́ ti ti ba yí ẹ̀jẹ̀ ìgbàdìgbà náà wà ń kọ́ tó ti kú ni ẹ̀dín kankan dín kankan báyìí bá ti jàrábà ẹni tí ó jẹ́ pé kò tiẹ̀ mọ́bí tí wọ́n ti dojú kọ ìgbà náà wà ń kọ́ nígbà tó rádìí sí sọ pé tó bá kù pọ́n lọ ìgbọ́n kan báyìí tí yóò fi wọ́n náà ní ó bá bẹ̀rẹ̀ sálùjẹ́ náà torí kan ti dé bẹ́ẹ̀ ni ọlọ́run ní wà láwùbárí ìfẹ́ mọ bẹ́sẹ̀ náà ti tó فاستغفر لنا سوياكم قلنا ما وعمل على فرجيك فرجي اللهم اغفر لحينا وميتنا وذكرنا وانثانا وصغيرنا وكبيرنا اللهم من احييت منا فاحيا الاسلام ومن توفيت منا فتوفى الايمان برحمتك يا ارحم الراحمين اللهم اغفر لنا ما قدمنا وما اخرنا وما علنا وما اسررنا وما انت عالم به منا اللهم اعز الاسلام والمسلمين اللهم اعز الاسلام والمسلمين اللهم عز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءنا أعداءك أعداء الدين اللهم ولي أمورنا خيارنا ولا تولي أمورنا شرارنا اللهم ولي أمورنا خيارنا ولا تولي أمورنا شرارنا اللهم ولي أمورنا خيارنا ولا تولي أمورنا شرارنا اللهم عليك باليهود والنصارى وأنصارهم وحلفائهم ضد الإسلام والمسلمين في هذه البلاد وهذه الديار وديار المسلمين القاطبة اللهم ربنا انصرنا عليهم ولا تنصرهم علينا أبدا بعزتك يا عزيز وبجبروتك يا جبار وبقدرتك يا قدير إنك على كل شيء قدير اللهم آت نفوسنا تقواها وزكها فأنت خير من زكاها أنت وليها ومولاها اللهم ربنا أتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم عباد الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروا الله يذكركم واشكروا على نعمه يزدكم ولذكر الله تعالى أكبر